àwa tí wọ́n ṣàánú fún o. tẹ àmì àti àmì náà ni pẹ̀lú èyí làwọn ń kí n pé ẹ kú ojúmọ́ ẹ kú kú ojúmọ́ mọ́ àgbèdè èyí tẹ̀ mọ́ jẹ náà ni ọba yìí láàmú ó tẹ̀ yín lọ́rùn. ee ìdọ́ǹtè àgbèdè náà ti fún tẹ̀dọ̀ ròyìn lápè yìí ẹ̀nà súrọ̀ yín síbẹ̀ hmm. kẹ́ ẹ ní àǹfààní láti gbẹnu sí i tẹ́ ẹ bá wá gbẹnu sí i ee ẹ máa fà á lọ́wọ́ dòó béwu dé torí pé lè kì í ṣe àtẹnu ẹ̀tọ́ yín ni kẹ́ torí náà la ṣe tún gbé dé o ká ẹ mú abọ́ abọ́ ti dé bí àti mò ń bẹ̀ ẹ lè fi ọwọ́ jẹ mm. ẹ bá ní ẹ mọ̀ tún mọ̀ mú mi fọ́ọ̀kì bí ọ̀kọ̀ kan eh. yóò fẹ́ jẹ ọmọ pẹ́ díẹ̀ ah, ẹ fi ọwọ́ yín kó jẹ kódà bẹ́ẹ̀ bá tún fi ọwọ́ kó jẹ tán o tẹ́ ẹ rí wípé ẹ tó nílò rẹ̀ sí òwòlímì ẹgbẹ́nubọ̀ láàrin gbùngbùn ẹ fà dò dòdòdò <laughs> ilẹ̀kùn o ọ̀ọ́lọ́hún òṣè ti fún tẹ̀dọ̀ ròyìn ni. ìkànnì ọmọlúàbí làwọn àdéhùn à ń pè bí o mhm. ẹyin bẹẹ. ee márùn ó lé ní ọgọ́rùn ẹ̀dánù dúró ráńpẹ́ ẹ̀fí márùn ẹ̀fí gbà ń bàdé ṣùgbọ́n takùn àgbáyé kọ́ ìtọ̀nà ti www.facebook.com mhm. forward fm ten fifty five àlàyé tí ọ̀wá ṣọ́gbìn kòkó mm. wọ́n rí igi ńlẹ̀ wọn ò lè bí olóko yẹn bá dẹ̀ lọ tají ìjàmbá ó máa ṣọlẹ̀ olè ẹ̀mí olè ara olè ó tò ní jà yín tọ́lá ni aládélájà chinoyeram lórúkọ tèmi yẹ́ ìròyìn ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tán sátán sátán orí yín o ó wà nbẹ. ìròyìn pọ̀ tá a kó wọlé fún ti òwúrọ̀ yìí kẹ́. oh yes kẹ́ wọ́n mi kẹ́. ṣùgbọ́n gbà tí mo gbé ojú mi sórí òkè wọn ni. níbo ni ìròyìn mi àkọ́kọ́ fún ti òwúrọ̀ yìí ti jáde o. ìròyìn mi àkọ́kọ́ ló jáde láti inú ìwé ìròyìn the nation fún ti òwúrọ̀ yìí. Oh, léyìí tó ń ṣe àlàyé ọ̀rọ̀ wípé àsìkò rọ́pò ó ti rápálá wọnú àjọ tó ń gbógun ti ṣíṣe owó ìlú mọ́kùmọ́kù wọ́n tí wọ́n fi sọ̀dọ̀ sáwọn ẹ̀ka kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè yìí nínú àjọ náà mm. ni wọ́n ti gbé kúrò nípò náà tí wọ́n ti dá wọn padà sẹ́nu iṣẹ́ ọlọ́pàá ìròyìn pọ̀ o ẹ̀ gbọ́ nígbà tá a bá wọnú ẹ̀. ó yẹn náà nìyẹn òwò límì wọ́n ní ẹ̀gbọ́n bí òun bàbá ni pé ká máa sán ká máa wé àwọn àgbààgbà ní àwọn ìpínlẹ̀ tó wà ní gúúsù ẹ̀yìn ọ̀lápá ti àríwá orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní gbólóhùn tí ń bòde lẹ́nu wọn ni pé ìjọba àpapọ̀ ẹ má sùn ǹjẹ́ kí ló dé ìkọlù tí ń wáyé yìí o níbo ni òlé kángun sí hmm. bẹ́ẹ̀ sì rí ọdún iléyà ńlọ kàárọ̀ yìí hmm. wọ́n ní ẹ̀gbọ́n bá inú ìbẹ̀rù bójú òun náà ní ọkàn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tọ́rọ̀ ọ̀hún kàn nípínlẹ̀ tí kọlù ti ń wáyé wà wọlímì ọlọ́ngbà wà ìbẹ́ ni kò dàbí ìrẹsì ọ̀dà níbo ni ṣé wàá dé dúró látàrí ìbẹ̀rù bójú náà ẹ gbọ́ láàárọ̀ òní. ìròyìn eléyìí ló ń ṣe àlàyé ọ̀rọ̀ wípé mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo fẹ́ jẹ́rìí ta kò ó ah, ah. gbogbo ohun tí wọ́n ló ṣe pátá. Ah, olúwa mi ẹ̀rọ èmi kọ́ ló ń sọ̀rọ̀ agbẹjọ́rò àgbà kan lórílẹ̀‐èdè yìí ló ń sọ̀rọ̀ léyìí tí orúkọ tiẹ̀ ń jẹ́ Godwin Obla nínú èyí tó ti ṣe àfọ̀mọ́ rẹ̀ níwájú àwọn ìgbìmọ̀ hmm. eléyìí tí wọ́n ń gbọ́ ẹjọ́ ẹ̀sùn tí wọ́n ní wọ́n fi kan Magu wípé Sanwó-Olú makumaku ló bá ti nawọ́ wípé ẹ wò ó mo jí ọ̀kan lára àwọn agbẹjọ́rò àgbà tí wọ́n ń lò lájọ náà mo mi ah. mọ́ nílẹ̀ ah. kí wọ́n ó fi mí sí àhámọ́ ó ní àṣìlò ipò <laughs> àṣìlò agbára òun náà ni Magu lò lásìkò tó fi jẹ́ adelé alága ní àjọ tó ń gbógun ti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù o. wàyí o wọ́n ní ẹ ohun tí ń bẹ nígboro ayé báyìí ìyẹn ti kó pé wọ́n ní wọ́n pé ẹ̀yin náà mọ̀ wípé ọ̀la báyìí ìléyà iná làwọn mọ̀ ṣe wàyí o látàrí ọdún iléyà àti ọdún yìí ẹni tó wá jẹ bíṣọ̀bù àgbà fún ìjọ àgùdà ẹ̀kan tìlú ìbàdàn wọ́n ní ẹgbẹ́ wọn ti ń dọ̀wọ́ ọ̀dùnnú pẹ̀lú olùbàdàn ti ilẹ̀ ìbàdàn mùsùlùmí àti mùsùlùmọ́ mhm. dákẹ́ ìdádò ìpínlẹ̀ ọ̀yọ́ ee gbólóhùn yẹn ó pọ̀ jòjòjò kí ló kóná kí ni gbólóhùn tí ń fọ̀ lédè mm. kí lọ́wọ́ tó mú apẹ́ chọ́ọ̀pù náà kù léyà mm. gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátá ni tèfó tẹ̀dọ̀ ẹ̀ tó gbọ́yìn náà láàárọ̀ òní. dídá àwọn ọ̀nà tó jẹ́ ti ìjọba àpapọ̀ padà fún àwọn ìpínlẹ̀ ó ṣeé ṣe kó má ṣeé ṣe lásìkò tá a wà yìí torí yóò sapá kan jà mọ́ o kíjọba àpapọ̀ wá ní àwọn ọmọ àwọn ọ̀nà tó jẹ́ tòun láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan òun dá padà fáwọn ìpínlẹ̀ kò ah. tiẹ̀ lè ṣeé ṣe ni ta ló sọ ọ́ gbàjàbíàmílà tí í ṣe adarí wọn nílé ìgbìmọ̀ aṣojúṣòfin àgbà ilé wa ló ṣe àlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. wàyí o wọ́n ní àgbáríjọpọ̀ ẹgbẹ́ eléyìí tó mọ̀mọ́ kóra jọpọ̀ fún ìsọdọ̀tun àṣà àti ìṣe ilẹ̀ yorùbá ìyẹn ẹgbẹ́ afẹ́nifẹ́re wọ́n ní àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ti ẹ̀yà ìgbò náà tí a mọ̀ sí Ohanaeze wọ́n ní ẹ̀gbọ́ àwọn tí àárín gbùngbùn ń ká middle belt là ń pè wọ́n wọ́n ní gbogbo wọn pátá náà ní kórajọpọ̀ ìdákìní ọ̀ṣẹlẹ̀ wọ́n ní adágbọ́lọ̀ yẹn padà gbà sákàtà àdàrúdà láago mélòó mm. ah, à ń mm. péjọ ọ̀ràn mm. kọ́ńbọ́n yọjú o wọ́n ní bàbá ní àmọ́ sọ jàre nípa ètò ìdìbò sípò ààrẹ tí ò ní ṣaláì wáyé lẹ̀ nàìjíríà mm-hmm. ìyẹn lọ́dún two thousand and twenty three wọ́n ní ẹ fẹ́ gbọ́ uh-huh. ọ̀nkúlù yín uh-huh. <laughs> ọlọ́wọ́ bá ń gbọ́ uh-huh, ẹ wọ́n tara yín jẹ o ẹni bí ọ̀nkúlù yín o eléyìí tọ́dọ̀ra wò ń gbà náà ní mm-hmm. twenty fifteen wọn ọ̀rọ̀ ọmọ wọn ní sẹ́yìn ní bàbá ní àwáwí o pàtó àgbẹ̀sùrọ̀ sígboro ayé ní twenty twenty three gan-an ọjọ́ tì lákè ọjọ́ tì nílẹ̀ nàìjíríà hmm. ṣùgbọ́n hmm. o ọ̀nà kan ló lè mú kó ṣiṣẹ́ wọn ò pinni torí pé ẹkùn tí kinní ọ̀hún kàn àwọn yẹn náà nà sùrọ̀ bẹ́ẹ̀ wọn ò lè fàdó ẹkùn wo hmm. nígbà wo níbo gan lọ̀rọ̀ yẹn ti bóde ẹ̀ tún gbẹ̀yìn náà láàárọ̀ òní. ìròyìn eléyìí ló ń ṣe àlàyé ẹ̀rọ wípé ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan ni tó lóhùn òkété bórù mọ́ àwọn gidi kan kó ìgárá ọlọ́ṣà kan lọ́wọ́ léyìí tí wọ́n ní wọ́n lọ digunja ilé ìfowópamọ́ kan lókè èhò níjọba ìbílẹ̀ kájọlà wọ́n ní mẹ́rin làwọn ọ̀dọ́ àti àwọn fijilantẹ́ rán lọ sí ọ̀run àrèmọ́bọ̀ bó tilẹ̀ jẹ́ pé ọlọ́pàá kan náà òun náà kàgbákò ikú òjijì nígbà tá a bá wọnú ẹ̀. wàyí o ẹjẹ́ àwò wá o kí ni gbólóhùn tí ààrẹ muhammadu buhari èyí tí ààrẹ wa tako tó sóde lówùúrọ̀ òní ààrẹ ní ẹ̀gbọ́ ẹ̀yìn tí alẹ́ nàìjíríà mm. àwọn ọmọ ọlọ́dún gbogbo mm. ẹjẹ́ àṣẹ ní ìwọ̀ntúnwọ̀nsì kọ́mọ́sí kórajọpọ̀ bá bíá nítorí wípé covid nineteen kò tí ì káàṣà rẹ̀ o kúrò nílẹ̀ nàìjíríà Eh? níbo ni ààrẹ ti gbólú ọ̀hún bóde mm. ẹ gbọ́yàn náà láàárọ̀ òní. èyí ti rí tẹ́ni tá a gbójú okùn lé òfin jẹ ní agba gan-an obìnrin opó kan ló wọ́n ti ṣe àlàyé ọ̀rọ̀ ní ìpínlẹ̀ Rivers ó ní ọlọ́pàá kan eléyìí tó fi ẹ̀sùn kan òun pé òun ò lòbò mú lásìkò tí òun rìnrìn àjò tó mú òun eh. ó lọ́mọ̀ fi tipátipá bá òun ní àjọṣepọ̀ tínú òun ò dùn sí ah, i ìròyìn pọ̀ ń bẹ̀ ẹ́ wọ́límì eh, eh. amúni anja amúni ajini ah, ah, ah, ìyẹn burú eh, ìyẹn burú kò burú àwọnú ẹ nígbà tí àsìkò bá tó. <laughs> ọ̀dà náà o ẹ̀jẹ̀ àtúwò wa àwọn ní ìpínlẹ̀ èkó ní olú ìlú ilẹ̀ ti nàìjíríà ní ìpínlẹ̀ kánò kí ló máa ṣẹlẹ̀ láwọn apá abẹ yẹn wọ́n ní ológun ká máa tó fẹ́lẹ̀lẹ̀ kí ẹsẹ̀ àgbáyé òun àwọn ẹsẹ̀ òpópónà kí ayé mm. wọ́n ní ayé yẹn kò ní fẹ́ yọ torí pàwọ̀ ìpínlẹ̀ ta pẹ̀kẹ́ lòun mhm. ẹ̀rí covid nineteen mhm. ó lòun dé ọgbà gbòòrò wọn kan ni o ah, ah. ṣùgbọ́n dáa náà lórí ìyẹn kọ́ wọ́n nípínlẹ̀ Ògùn ti àwọn ti ń ṣàlàyé pé ibùdó ìjọsìn gbogbo mhm. ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ o àwọn ọmọ ṣì wọ́n nílò tó kú dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n àjọ kankan bóde ni ìpínlẹ̀ Ògùn jára ẹ ọmọ máa sùn hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ yẹn o ó léwu kí wọ́n á ní sàkún tí àjọ òun wò ìyẹn lójú ó sì fún tẹ̀dọ̀ ẹ tún gbọ́ láàárọ̀ òní. àtúnṣe sí ìwé òfin orílẹ̀-èdè yìí yóò bẹ̀rẹ̀ lọ́gán tá a bá ti ìsinmi ti pọ̀pọ̀ ṣìnṣìn ọdún iléyàdé ta ló sọ ọ́ ọ̀mọ́ àgègè ló ṣe àlàyé ọ̀rọ̀ náà tí í ṣe igbákejì ẹni tí í ṣe ààrẹ mm. nílé ìgbìmọ̀ asòfin àgbà ilé wa o. wàyí o ẹ jẹ́ ká gbórí wọlé Odìṣọ́lù ìyẹn ní ìpínlẹ̀ Ondo wọ́n ní ọba tèlóbìnrin ní Èkó àpọ̀lọpọ̀lọ̀ nígbà tí bàbá ògbé gbólóhùn kalẹ̀ ẹ dákun torí ọlọ́run ẹ mọ̀ sọ ìpínlẹ̀ èdò níbùdó ìjagun ètí ajẹ́gàn mhm. kí ni gbólóhùn àti sàkàn tí bàbá gan tí wọ́n wá wò ádá náà pẹ̀lú ìyẹn ń ká wọn ní ọ̀básẹ́kì tí ẹ jẹ́ mọ̀ olùdarí eyín òfin ètò ìpolongo òbòdì àtàn méjì míì mhm. òwe mhm. ní míì wọn ni agbèwé kalẹ̀ ẹni tí a kọ́ náà ni pé ó tó gẹ́ àṣemọ́ níbo wá ni ṣẹ́dẹ́ dúró ẹ̀ tó gbọ́yùn láàárọ̀ òní. ìròyìn eléyìí tó ń jáde látẹnu ìjọba ní ìpínlẹ̀ èkó ló ti ṣe àlàyé ọ̀rọ̀ wípé àwọn olókoòwò tí wọ́n ń tẹran ọdún iléyà àgbò mhm. láwọn òpópónà kan ní ìpínlẹ̀ èkó wọ́n ní ẹnikẹ́ni táwọn bá gbámú yóò fojú wí náà ẹjọ́ o eh. torí àwọn ibùdó àti àwọn ọjà tí wọ́n ti ń tẹran léyà wà níbẹ̀ èwo wá ní kíkẹ́ran wá sí títì mọ́ wá tẹran lópòópónà ah. wọ́n ní táwọn bá hmm. gbárùfẹ́ ẹni bẹ́ẹ̀ mú hmm. yóò fojú wí náà ẹjọ́ o. èkó wẹ̀ ń jèlè nìyẹn èkó fọṣọ. ọ̀dà ẹ̀jẹ̀ agbórí wọlé òwò límì wọ́n ní bàbá ní ká mọ̀ tó sọ náà ẹgbẹ́ eléyìí tọ́gọ̀rọ̀ àwọn èèyàn ti ń sọ̀rọ̀ pé ah, ọbaṣẹ́kè bàbá wo yóò fìdí jálẹ̀ wọn ní lápá abo nìyẹn ẹ gbọ́ ọbaṣẹ́kì ni kò ní alátakò nítorí pé <laughs> ẹ̀mí wọn ò gbé àyà wọn ọ̀gbá ò àwọn akọ́làwà sọ bẹ́ẹ̀ wíkẹ́ hmm. lówí yẹn ah, ṣùgbọ́n dáa ní bàbá ni àwí wọn ni ẹ̀tún gbọ́ nígbà tẹ́gbẹ́ APC náà tó bóde bọ̀m̀bọ̀ ogún òṣèlú ni wọ́n o wọ́n ni ah, <laughs> ẹ̀rí gómìnà ọlọ́wọ́ jẹ́ wọ́n dúró láti gbàtìjú ni eh. inú ètò ìdìbò tí ó wáyé eh. lọ́jọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún tá a wà ń bẹ̀ gbólóò yẹn àtòkè ní tààrin gan tìsàlẹ̀ ọjọ́ in together mm-hmm. ẹ gbọ́ jòjò jò. ẹni tí í ṣe alámòójútó fétò ìlera ní ìpínlẹ̀ Benue ló ti finú fídọ̀ kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ wọ́n bá ń béèrè wípé kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n ní òmò sọ nǹkan kan onítẹ́lẹ̀ òun tó dorí kodò ẹ òun lóye òun sì mọ nǹkan tóun ràn o. ọ̀dà àwàyé láti apá abẹ ni ẹ̀wà jẹ ká tún gbòógbà o wọ́n ní òkòwò àní tiẹ̀ náà ló ti ń pè wípé àwọn ẹlẹ́sìn mùsùlùmí ni àti mùsùlùmọ́ o kí wọ́n lo àkókò ẹ̀yìn oyè àtàyòtò ọdún iléyà àtọ̀dún yìí kí wọ́n gbóhùn àdúrà sókè fún àlàáfíà orílẹ̀-èdè wa nàìjíríà àwọn gómìnà míì náà pe ìpè ọ̀hún tó jẹ́ pé ẹyọkan oṣù báyìí ó ní gbogbo wọn ní à ń fọ̀ ní gbólóhùn mm-hmm. gómìnà ìpínlẹ̀ wo mm-hmm. olórí ilé-ìgbìmọ̀ asòfin àgbà mm-hmm. olórí ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátá ni tí fún tẹ̀dọ̀ ní ẹ̀ tó gbọ́ láàárọ̀ òní. àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan lórílẹ̀‐èdè yìí mhm. ni wọ́n ti rọ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilé wa àti ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ mhm. kí wọ́n tanáwádìí bí wọ́n ṣe ṣe owó mọ̀kùmọ̀kù lájọ tó ń rí sí ìdàgbàsókè mhm. agbègbè niger delta wípé wọ́n mọ̀ daṣọ bòkà mọ́ra o ìwádìí tí wọ́n ń ṣe ní ẹ̀ka náà kí wọ́n jẹ́ kí gbogbo ayé pàápàá jùlọ